Nígbà tí sọ́lá lọ sọ́lá, ó ní àwọn ọ̀láyà lọ́nà. Iṣẹ́ táwọn olùdarí ṣe ni pé wọ́n máa ń wá irú àwọn òjòkó báyìí mú wa káàkiri. Tí wọ́n bá ti wá rí òjòkó tiwa. Tá a bá ti wá parí, wọ́n wà lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba sùn láàrin ọ̀tá ara wọn. Nínú nǹkan tí ọlọ́run wà á sọ fún wọn nígbà ìgbéyà àdéhùn yẹn. Àmọ́ ibi ni ọlọ́run sọ fún wọn pé àwọn ìjọ kan ìjọ kan nìyẹn láyé sọ̀rọ̀ ìgbẹ ẹni tó bá ti jókòó ti rú àwọn èèyàn yẹn tó sì lílo lórí ibú mọ́ látara pé ọlọ́run ọba yóò forí jì wọ́n ọlọ́run ọba yóò ṣe wọ́n yóò fún wọn ní àlùjánnà ilé tí wọ́n ń tẹ̀ mọ́ tí wọ́n ń tẹ̀ mọ́ àbí ọlọ́run ọba gbogbo àwọn ẹ̀san yìí kọ́nà kó mọ̀jẹ̀ kó fò wọ́n lò gbogbo àwọn tọ́nà bá lò nínú iṣẹ́ tí ló dáadáa yìí tí kò fi páyọ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ó bá kò sínú bẹ̀ẹ́sà kan ọ̀sán أعطني أعطنا الشيخ الإمام مبارك أبينا قدر الله تعالى يبقى الأولياء تبقى ọmọ ìyá lápapọ̀ ilé tí wọ́n kún ṣẹ́ dáadáa yìí lọ nílùú ìkiri àpòrò òkú yìí àbẹ̀rẹ̀ ọmọba iṣẹ́ yìí tó bá di lẹ́nu tó yámà ọlọ́mọdé tẹ́ wá fún ìṣẹ́ rẹ̀ ọlọ́run jẹ́ kó wúwo lórí òṣùwọ̀n yìí tó jẹ́ tí ó sábà bí wà ní jẹ́nà lọ́wọ́ àwọn ọmọ sọ́dá ìṣẹ́fẹ́ fọwọ́ àtẹ̀yìn ta'ala àyè tí a tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí àti ìlú láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí abẹ́rẹ́ ọmọ bá àyè náà àtàwé wa sunna ọmọ bá ọjọ́ tó máa gbà yìí síbẹ̀ abẹ́rẹ́ ọmọ bá ìlú kiri abòmòròmò ẹgbẹ́ gbogbo àwọn ìlú ilẹ̀ àti gbogbo olú nàìjíríà àgbáńlá ayé lápapọ̀ yọrọ àmọ̀tìkàyà àwọn ọ̀rẹ́ nítẹ̀síwájú tíra àpẹta àtẹ̀wé títí àfáàwà muhammad bin abdulwahá rahman allah ta'ala rahman ta'ala tíra àpẹta àtẹ̀wé ẹlẹ́bàá sì máa ń sọ jẹ̀dírùn tíra àpẹta jẹ́ ìwé ó lẹ́tọ̀ọ́ àyè dàkúrọ́ àhà túmọ̀ lókùnrin wa túmọ̀ náà méje tí ọ̀dọ́ yẹ pé abùkà pàṣẹ ká máa kà á ká parí ẹ̀ ká tún bẹ̀rẹ̀ padà àti àmì àtúbẹ̀túbà ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n sọ yẹ pé kódà ká máa kà á nígbà á máa rí àwọn ọ̀wá ìlú ọ̀nà torí pé ọ̀rọ̀ nípa tàwọn yìí ọ̀rọ̀ nípa ìgbọ́nàwọ̀ ọba lọ́kàn ṣoṣo jẹ̀mọ́ ẹ mọ̀jẹ̀ ká ríra wa pẹ́lẹ́pẹ́ ni pé a ti kọjá rẹ̀ ọ̀rọ̀ nípa ẹbọ àti tawhid ọ̀rọ̀ tó jẹ́ pé èyí ó mọ̀ bí ọlọ́run ọba lérí ní gbogbo ìgbà bákan náà èyí ó mọ̀ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tí kò bá rí bẹ́ẹ̀ kí ló fẹ́ wá nínú àdúrà lẹ́nu wa sọ̀rọ̀ láàrẹ̀ sílẹ̀ wàstàtúrúkà nígbà náà bàbá arábìnrin wọn ọlọ́run bá kún fẹ́ wá sọ kúrò níbi kí n lọ sẹ́bọ kí n pamọ́ pẹ̀lú ọlọ́run bá èyí tí mo mọ̀ bẹ́ẹ̀ tí ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ nípa tọ̀hún ìlú àtẹ́bọ̀ yìí ọ̀rọ̀ tá a máa sọ lásìkò sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a máa kà nípa rẹ̀ lákàtúkà ní torí pé gbẹgbẹ náà òun ni apẹ̀rẹ̀ tá a fẹ́ kó àwọn ìjọsìn wa yòókù tá a sí i yẹn ló fà á ló fi jẹ́ pé kìtàbù tawhid tíra tí gbogbo ọ̀rọ̀ sí kíkà rẹ̀ ní àwùjọ rẹ̀ yóò mọ̀ ṣe ilé mọ̀ tá a bá sọ wípé abùkátà ọ̀rọ̀ ka kìtàbù tawhid láwùjọ ti wá nílẹ̀ Yorùbá ẹ wá sí mọ̀ nípa àwọn tọ́lọ́wọ́ bá dá sí ìlú tawhid nílẹ̀ lábáwá lọ́wọ́ tẹ́gbẹ́ ìlú wọn gẹ́gẹ́ nítorí wọn fi ń ayé wọn tawhid tó ń ti bẹ́ẹ̀ àfihàn oríṣiríṣi hapọ̀ lérí kìtàbù tí àwọn tó yẹ pé ìlú wọn àwùjọ wọn tàwíìlú lé ọlọ́run bá fi wọ́n ṣe kò tẹ́lẹ̀ lérí tí wọ́n máa ń ka kìtàbù tàwíìlú àtàwọn tó dọ́bẹ̀ ìdá àtúntà bàbá rẹ̀ pé wàá ní tiwa ìlọ́jọ́ yìí pé abùkátà àtúkà àkàtúkà tíra yìí àbí ọlọ́run ọba àwọn ẹ̀kọ́ ilé tó pọ̀ ṣòro síbẹ̀ ọlọ́run ọba kò ní yé wa wọ̀ mímúlò rẹ̀ ọlọ́pàá àkọ́jọ́ ìṣèwádà ń pàdé nígbà nílẹ́kọ̀ọ́ tí a ti dúró sẹ́yìn ọ̀rọ̀ nípa àdìsẹ̀lọ́ọ̀ta ilé ìmọ̀kàgbé nípa iṣẹ́ àtẹ̀wò lọ́sọ̀rọ̀ ọlọ́pàá ajẹ́kọ̀ọ́yé wa ikú ọlọ́pàá nìkan sọ ìyẹn fi máa ṣe àtẹ̀wò àníbí Muhammad ibn Buhari gbà tó parí báàbù yẹn tó parí agbẹ̀rin àdìsẹ̀lọ́ọ̀ta bàbùnà ṣílíkà yẹn sàbí ìfàgbẹ̀rẹ̀ ìlú àwòyẹ ní gbọgbọ ìrọ òtún sàlàyé fún wa pé nínú ẹbọ ni kéèyàn fi nǹkan mí ìsàkóso lọsọdọ Ọlọ́run ọba àbí kéèyàn dojú àpò èèyàn kan fún ẹgbẹ́ lọsọ Ọlọ́run ọba wọn á mú abẹrẹ méjì ní ìdíkẹ sẹńtẹlé wọn á ní báàbò àyètí bá àti mọ ẹkẹ mọ sí ẹbí tẹ bá wo tẹbú ìbò rẹ kó sì kọ yóò sọ ní kó fẹ́ sọ nínú báàbù yẹn wà wọ́n nígbà wọn pẹ̀lú báàbù kò sọ ìjọba ẹ̀sọ́ tẹ́gbẹ́ yóò sọ bí àwọn yòókù àwọn onímọ̀ ní igbó ṣe ń bí àtàkùn àkọsílẹ̀ tàbí wọ́n àkọsílẹ̀ òṣùlóòrè ìtàkùn tẹ̀sílẹ̀ fàtàkùn nínú ọ̀nà tí bẹ́ẹ̀ Muhammad ibn abuwa tó gbà kẹ́mọ sí àwọn ọ̀rọ̀ tó tún jẹ́ kókó tá a gbọ́dọ̀ mọ kẹ́mọ sí gbogbo ọgbà tá a bá tún kọ̀ sí tọ̀ tó bá ti débi abala kan ó ti sọ àwọn ọ̀rọ̀ tó lọ rẹ́gẹ́dẹ́ yọ̀wọ̀ àmú báàbù lọ́wọ́ irú eléyìí ó lè jẹ́ méjì ní tó sọ eléyìí sí báàbù méjì ní tẹ̀lé tẹ̀lé ló mú wá tí ò fi nǹkan kan gbà lẹ́gbẹ̀ẹ́ tó ní báàbù ní tó fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ ni wípé yóò kẹ́ mọ sí àwọn nǹkan kan tó jẹ́ ẹni tẹ́ bá wò ẹni tó bá ń tẹ̀lé lọ́wọ́ lẹ́yìn tí a sọ pé báàbù tó ẹlẹ́kẹ̀ẹ́rin ilé tó dáhùn sọ báàbù ṣàpá ẹ̀rí àtọ̀ lẹ́sẹ̀ báàbù báàbù tó mọ̀ lọ́dá báàbù ṣàpá so bàtọ́ báàbù ṣàpá mo ti lọ kọ́rọ̀ ṣàpá àmì rẹ sọ abẹ́ẹ̀kọ́ ni bàtọ́ ní báàbù ni ó fẹ́ kẹ́mọ sí àwọn ìkẹ́kẹ́ nínú ọ̀rọ̀ tó ní sọ ọ́ látẹ̀kẹ́ ó fẹ́ kẹ́mọ sí àwọn kókó kan lọ́kọ̀ sọ pé báàbù tí a bá wọn eléyìí lábẹ́ yulakis náà kọ̀ ní sábà gẹ́gẹ́ bí ẹni pé ó fẹ́ ṣe àwọn ọ̀rọ̀ tó ti sọ síwájú ó fẹ́ ra ṣe ó fẹ́ sọ wọ́n di mọ́ńbóró ó fẹ́ sọ pé nínú tó ọ̀rọ̀ gbọ́dọ̀ lọ́kìlìsì ó làwọn abẹ́sọ̀ ìmáàmù muhammad ibn abdullahi rahimahullah ta'ala wọ́n ní báàbù àìtá ti máa sọ nípa àfiyèsí fẹ́ káfíyèsí tí ó jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ tàwọn fídì yìí ìsàwẹ́wà wọ̀ ọwọ́ lọ mú àwọn àyà nínú Al-Qur'an Karim ó mú àwọn àhàdíìtì wá nínú àbẹ́bí wa sallallahu alayhi wa sallam ó ní qaulullahi ta'ala ó ní oná ẹ̀nà tó máa ń pé ayushrikuna ma la yakhluqu shay'an wa hum yukhlaqun wa la yastati'una lahum nasran wa la anfusahum في الصحيح عن عبس قال شد النبي صلى الله عليه وسلم يوم احد وقصرت رباعيته فقال كيف يبني قوم شدوا نبيهم فنزلت ليس لك من الامر شيء وفيه عن ابن عمر رضي الله عنهما انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول اذا رفع راسه من الركوع في الركعه الاخيره من الفجر عن ابن عمر رضي الله عنهما أن سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا رفع إذا رفع, إذا رفع رأسه من الركوع في الركعة الأخيرة من الفجر اللهم العن فلانا وفلانا بعدما يقول سمع الله لمن حمده ربنا ولك الحمد فأنزل الله ليس لك من الأمر شيء وفي رواية جدول الصفوان بن أمية والصهيب بن عمرو والحارث بن هشام فنزلت ليس لك من الأمر شيء وفي أن أبي هريرة رضي الله عنه قال قام رسول الله صلى الله عليه وسلم حين قدر عليه وأنذر عشيرتك الأقربين فقال يا معشر قريش أو كلمة نحوها اشتروا أنفسهم لا أغني عنكم من الله شيئا يا عباس ابن عبد المطلب لا أغني عنك من الله شيئا يا صفية عمة رسول الله صلى الله عليه وسلم لا أغني عنك من الله شيئا ويا فاطمة بنت محمد صلى الله عليه وسلم سليني من مالي ما شئت لا أغني عنك من الله شيئا Imam Muhammad ibn Abdullah ta'ala wọ́n ní agbẹ́rin láti máa fi tẹ̀kíríwò ẹ̀mí ẹ̀ láti máa fi ẹsẹ̀ tàwíìdì rinlẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pé òye ni al-fitratu wal-aqlu wa madha wàrà sars nítorí pé a kìí ṣe ẹ̀rí kùránì gẹ́gẹ́ ìlàfẹ́kọ̀ kó wòye sí mẹ́ ọ àdámọ́tọ́lọ́ ń dámọ̀ nà fitra afẹ́fẹ́ kò sí tawhid bákan náà làákàyè ọlọ́run dá fún wa afẹ́fẹ́ kò sí tawhid bákan náà àwọn nǹkan tá a lè fojú rí láwùjọ wa àwọn onímọ̀ bàbá mi lọ́wọ́ tààrà wọ́n ní àwọn nǹkan tá a sí tawhid tí máa ń jẹ́ pé tàbí ìdòdó tètè jókòó sẹ́mi àwọn èèyàn nǹkan tó pọ̀ ni ṣùgbọ́n nínú rẹ̀ òun náà ni àdẹ̀lílò àlùfítírì wàlúwàkiri wàlúwàkù ké máa lu ẹ̀rí in tó jẹ́ pé àdámọ̀ ọmọ ènìyàn tàbí ìṣẹ̀lẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ṣe máa ń ṣẹlẹ̀ tàbí làkà ẹ̀ káfí pẹ̀lú ọ̀rẹ́ ayára máa ṣiṣẹ́ nígbà lọ́pọ̀lọpọ̀ gbà ó dà fẹ́ẹ̀ ju ẹ̀rí lọ tẹ́ àní pẹ̀lú nìkan ẹwọ nàbí yìí láì bọ̀rọ̀ yìí wà lọ́sọ̀tọ̀ sí ìgbà tí alamtara yẹn lẹ́yìn hajj ibrahim fi rabbi ana atahu lọ́wọ́ lọ́wọ́ ìlùkọ́ra ìlùkọ́ra ibrahim rabbi yẹn lẹ́yìn yóò wọ́n yóò mìíràn kọ́ra ana òhì wọ́n mi. àbẹ́kọ̀ kọ́ra ibrahim fa iná lọ́ha yá àti bí shamsi ilẹ̀ masjid fa àti bí ha lọ́wọ́. fàbúhìtà lẹ́yìn kábà wọ́n lọ́wọ́ la yá àdìlẹ̀ kọ́ níbẹ̀ yẹn àdúgbò ìbọn ìwà ìsọ̀tọ̀ sàlà ọba ẹni yìí sọ wípé ọlọ́run o ó pé ó pọ̀ òun náà máa ń òun máa ń dáyà sí pé a lè máa bá mú ẹ̀rí wá lórí pé ara o ara o ẹ̀mí ẹ̀mí kò sí wàrà ọ̀nà Ibrahim fa iná lọ́ọ̀ yá fi kálọ́lọ́ ni wọ́n fa ti bi ha gbẹdàgbàgbà ìwọ mọ́rùn yọ láti wọ rẹ̀ wà ṣe dalil wo nìyẹn dalil fitri akili alwaki ẹni tó ń bẹ̀rẹ̀ ìfúri ẹ̀ kò sọ pé ẹ̀ ń kọ́ lọ́la ọ̀fẹ́ kọ́ ọ̀nà òbúlẹ̀ mọ́ ẹ̀ ọlọ́run máa ń ṣe báyìí wọ́n náà ṣe ṣe dákéjì àmúhìdá alẹ́bí ẹni tó jẹ́ kébèrè àti díẹ̀ apàrọ̀ ìjábọ̀ ó yẹ pẹ́rẹ́ so dalilu alfitri wal aql wal waqi' nínú àwọn dàláàrù tá a máa ń lò láti mú ẹsẹ̀ tàwíìdù rẹ̀ ẹ̀bí àwọn abẹ́rẹ̀ yìí pé lẹ́yìn ìyẹn náà ó tún láwọn dàláàrù mi táwọn onímọ̀ sọ pé àǹfààní ká lò ó láti fi tàwíìdù rinlẹ̀ ó wà nínú rẹ̀ ó náà ní fi asmaillah wa sifati àwọn orúkọ ọlọ́run àwọn òròyìn rẹ̀ tó mọ̀kọ́lọ̀ ní jẹ́ báyìí látara orúkọ yẹn káwá sàlàyé orúkọ yẹn gẹgẹdẹ àbí ìròyìn rẹ yẹn ẹni pé làákàrí ọmọ nìyẹn ó gbà pé ah, ẹni tá ń ròyìn ó jù mí lọ pẹ̀lú orúkọ rẹ yẹn àti ìròyìn rẹ tá bá sọ pé bá a ṣe wà nípa ní erin àbí o ẹni tó bá ní òun ìlú mẹ́jọ kìnìún ìlú mẹ́fà yẹn yá ni lápòjúwe ẹni pé ẹni yẹn tó bá bẹ̀rẹ̀ sí dúwe ti jẹ́ kìnìún fún yóò pẹ̀lú nǹkan àtàwọn iṣẹ́ tí kìnìún ti ṣe rí yóò gbà pé ẹranko kan jẹ́ báyìí wọ́n yẹ mọ́tò làárọ̀ tó níbi orúkọ ọlọ́run àti ìròyìn rẹ̀ náà nínú àwọn akọ́ṣe ìfipáṣọ àbí ṣùgbọ́n nínú àwọn àwọn táwọn akọ́ṣe síwájú òní dẹ̀ nínú àlùfíìpìlì wàlúwàápé wàlúwàápìlì tẹ́lẹ̀ bá ṣe fẹ́rí nínú àyà àmọ́ ká tó bọ́ bí àyà aláwọ̀ àwọn àlùsúnbẹ̀tọ̀ jẹ̀má àwa mùsùlùmí a máa ń lo ẹ̀rí làákàrè ẹ̀rí wàkìí ìtò ń ṣẹlẹ̀ láyé ẹ̀rí fítírà àdámọ́ bọ́lọ̀ ti ṣe ní ayé a máa fi ṣe àforílẹ̀ àtọ̀rí èyí wà bèèrè pé kí wọ́n rẹ̀ láàrin àwọn àti àwọn fàlùsáfà alìmọ̀tàkàlìmọ̀n àwọn onímọ̀lùkàlà ẹ̀tọ́ ti mẹ́rà níwà ní wípé tẹ̀rí àwọn àrùsùn tó jẹ̀mà àwọn máa ń ṣe ìfìbáàtù dẹ̀lílù wàlá àkìlì wàlúwàkì almustanbit min alquran wa sunna ibi táwọn ti máa lọ mú kiri yẹn náà jáde inú quran àti sunna náà ọ̀tọ̀tọ̀ láàrin títí àwọn alùsùn àti àwọn alùkàlámù alùkàlámù ó kàn jókòó ó kàn lọ ní báyìí ó kàn máa fi ó kàn kéjì lọ́pọlọ ọ̀rọ̀ kan lè yóò kàn ọ̀rọ̀ yẹn yóò wá pọ̀ àdánù ìgbèrè mọ́sáfà yìí ṣùgbọ́n alùsùn àti jàmáà wọ́n mú dẹ̀ ní ìlú alifitiri wàlúwàkì ìwà afbo minal Qur'an ẹni tá a mú wálẹ̀ kan láti mú lùsọ́tò ní bàkọ̀rọ̀ nígbà tó ní Ibrahim alayhi wa sallam ó ní káni yóò mú òòrùn wá láti bùyọ rẹ̀ láti bùwọ́ rẹ̀ tó gbọ́dọ̀ wá mú òòrùn láti bùyọ rẹ̀ lẹ́yìn olùfitiri wà á pè mẹ́rẹ́sì láti mú jáde irú ẹ̀ lọ́nà kọ́ba bẹ́ẹ̀ fún wa níbí àpéjúwe ewúrẹ́ يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله ها لا لا يخلقون ذبابا ولا ين... يجتمعوا اجتمعوا له وإن يسلبهم ذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب دليل العقل أيضا الفطري الواقع من القرآن يا أيها الناس الله نية dórí ibà àtàtà ọgbọ́dọ̀ sí gbọ́dọ̀ kàlẹ̀ afẹ́ fi àpèjúwe kan nílẹ̀ pé pàṣẹmi ọ̀dà ẹ̀kẹ́ ti bọ̀ ìlànà nílẹ̀ tẹ̀lé òun náà mi dùn nílà àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run láàyè kúlùkù náà gbogbo ara wọn rí ìdáyè sí ẹgbẹ́ gbọ́dọ̀ sí gbọ́dọ̀ wọn láwùjì tá máa wù láwù kódà àwọn ò bá àparapọ̀ pé gbogbo wa àbàtà lásán owó òkú títí kẹgbọ́n tẹ́ bá pè ànábì yẹn jẹ́ ní gbogbo ẹ̀ wọn ò lè dá èsì kódà kí wọ́n parapọ̀ lórí ọ̀yìn ìsìnkú tó bá ń ṣe ayé tí ẹ bá wá gbé nǹkan kalẹ̀ tí èsì bá gbé nǹkan wọn lọ bí wọ́n gbé bẹ́ẹ̀ nílẹ̀ àbí oúnjẹ èsì bá wọ bẹ̀ ọba gbé wọ́n wá fẹ́ gba kíní ẹ̀rẹ́ rẹ̀ láàyè sàkérò ọlọ́run wọn lágbára àtúntò tó pé kẹsìlẹ̀ èsì bá ti balẹ̀ kan tó bá fẹ́ mú kí ló ṣe ilé ẹ̀ àtọ́lìbù húnná òun náà ni ẹni tó jẹ́ pé èsì gbà ló ń jẹ rẹ̀ wọn ni mọ̀tòlóògùn èsì tẹ́tẹ́ ilé jẹ máa nà tẹ́tọ́ mọ́ àná àyà rẹ̀ wípé àtẹ́sí àtẹni tí kò lè gba tẹ́sí gbé nínú oúnjẹ ni wọ́n irú dàní ni wọ́n lè ẹ̀ jẹ̀wọ́ ìtọ́ka sí wọn lọ́kùn wọn mẹ́ ọ̀rọ̀ làákà ìjẹ̀ nílò ápìlì wà fìtìrì kò sé jiyàn kò sé tako pé èsì tó bá gbà lóúnjẹ rẹ̀ tọ́lọ́run bá sọ ó yá ìfẹ́ ilé sọ pé kí ẹ sọ́pà ló ń jẹ tó bá gbé tó sì kò ó lè lọ sọ́mọ̀ lọ́pọ̀ tó lè mọ̀lẹ́mọ̀ tùbú agbára rẹ̀ ọ̀ká ọlọ́run kí ló sì fẹ́ púpẹ̀ síbẹ̀ àtàwọ̀bí nàìjíríà ti ẹjọ́ òun àmì ìdúró nìlà ọlọ́run jẹ pẹrẹ àwọn tẹ́ǹsì lẹ́yìn ọlọ́run ọba ó púpọ̀ síbi tàwọn pẹ̀lú jẹ̀lí àti àlàákìlì àlùwà so nínú àwọn dẹ̀lẹ́rẹ́yìn tá a lè máa lò láti ṣe ìtìbá tàwọn ìdìbá àwọn èèyàn jẹ́jẹ́ àkílò àmẹ́rù ẹ̀jẹ́ ká gbìyànjú ó gbọ́dọ̀ yé wọn tó mẹ́fún pèsè tàwọn kíì ó gbọ́dọ̀ yọ àwọn ẹ̀rú àwọn ẹ̀rí bá mìíràn Qur'an àwọn ẹ̀rọ ó yára tètè pèpè sí tàwọn kíì kò sí takò torí pé bó bá ń takò jẹ ẹ̀mí rẹ̀ gbọ́kọ̀ sọ pé èmi gẹ́gẹ́ tó fún ẹ̀ láti tó pé ìtí wọ́n fún lẹ́nu ìjọ sí takò so ìtí ìmọ̀mù àlẹ́ Muhammad ibn Abdullah rahimahullah ta'ala ìtí wọ́n fẹ́ kẹ́mọ̀ sí ní báàbù yìí lákọ̀ọ́kọ́ nìyẹn pé gbogbo tá a sọ pé ẹ mọ́ ṣe ìsìnkọ́sọ̀ bí gọ́dọ̀ náà ẹ mọ́ fi nǹkan mìíràn tọ́lá tọ́lá wọn àtẹ̀gùn ẹ mọ́ àwọn nǹkan mìíràn àtẹ̀gùn ẹ wú ẹjá fún ilé rí bẹ́ẹ̀ fi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó wá jẹ́ tẹ̀lé lu alákìlì wàlúwàkìlì bàmáadá wàlúfìtìrì kí o ṣe tapò wọn lọ mọ àyàkùrọ̀ àti sọ́tìlà àárọ̀ bọ̀ ẹgbẹ́ ọlọ́run bá ní aláwọn ní àyùsùlùkù náà máa láyà kúrúkú ṣe à aláwọn ní ó tiẹ̀ ṣẹ́jú lẹ́ẹ̀mà adàlẹ̀ ìsìfàmù húnà ìsìfàmù nǹkan àbáwọn bá ń gbé ó ń sọ̀rọ̀ yìí ó gbé wá ní ìbéèrè ṣùgbọ́n àtakò ní ìkórìíra ń gbé nǹkan ìwò níbẹ̀ aláwọn ní àyùsùlùkù náà máa láyà kúrúkú ṣe à tí wọ́n bá tẹ̀ fẹ́ pa nǹkan kẹ́kọ̀ọ́ mọ́lọ̀ káṣẹ̀ sọgbọ́n fẹ́ pa nǹkan kẹ́kọ̀ọ́ mọ́lọ̀ pé àná ẹ̀mọ́sẹ̀ mọ́ ẹlẹ́bọ̀ náà lẹ́mọ̀ ìdí ò dá nǹkankan lọ́wọ́ alẹ́tọ̀ kẹmẹ papọ̀ bọ́lọ̀ wọn kún mi ò kùlà kù ó sì jẹ́ pé nǹkan tá ẹlọ múlẹ́yìn ọlọ́run gbẹ náà wọ́n dá òun gbẹ náà ẹ̀wù tọ́lọ̀ máa ń sọ pa ọmọ máa ká yìí o náà tó kẹsàn pé ẹnìkan jẹ́ pọ̀ fẹ́ sàn lápòjúwe wọn wá fẹ́ dáhùn ṣiṣẹ́ wọn wá ní káwọn èèyàn wá tẹ wá tẹ wá àpláì àwọn èèyàn wá lọ sí ẹnìkan nìdí pa pé àfẹ́kọ́jẹ́ pọ̀ fẹ́ sàn yẹn nígbà wọn wà sẹ́nìkan nìdí pa ọjẹ́ primary school ẹjọ́ pé kẹrẹfẹ́ pẹ̀lú ayéjọ́ ìwé náà ṣúlá tó lè pápá ní ṣúlọ̀ form 6 ilẹ̀ ni yẹn kò tó wá parí òun náà wá mú wá láti wá tako pòfẹ́sọ̀ tẹ̀bí ó sọ pé tó má jẹ pé Yorùbá náà nílà káyì wọ́n ní ọgbọ́n jẹ gbogbo ẹranko oníwo wọ́n ní bíbí débi tí bí wáyé ẹ ọ̀rọ̀ tí Yorùbá sọ ọ̀rọ̀ lákàyè tẹ́ máa ń sọ pé gbogbo ẹranko tó níwò kí wọ́n wá kàn ṣé ìgbín náà ìfọwọ́ jáde tó tẹ́ bá fẹ́ jẹ́ ìfẹ́ polówó pọ̀ lọ́nà á ní ẹ̀fẹ́ polówó pọ̀ lọ́nà ẹ bá sọ̀rọ̀ ẹ̀fẹ́ polówó pọ̀ lọ́nà ṣé àyè tó jẹ́ pé láyé kò ṣe yà ìfẹ́ kò rí nǹkan dá lẹ́wọ̀n sọ pé ẹ mú lọ́nà lẹ́yìn ọlọ́run ìfẹ́ kò ń gẹ́gẹ́ oúnjẹ wọn dáhùn gẹ́ ìbéèrè ní pé ǹjẹ́ ọyọ wọn lẹ́rẹ́ ẹ̀dọ́mọ ọ̀rẹ́wọn náà wọn ò ò lẹ́nu àdẹ àyè yóò yẹ wọn lè rí tálíkà ní òfin dé torí pé kò sẹ́ni tó tún dá nǹkan ju tani lọ àmọ́ ìdá ẹ̀ lé àwùjáde lórí pé kọ̀rọ̀ púpọ̀ lọ́rọ̀ ọ̀bá tẹ bá fẹ́ kọ̀rọ̀ púpọ̀ lọ́rọ̀ ẹ lọ wọ ẹni tí ò ẹni tó jẹ́ pé òun dá nǹkan kò dání kò sẹ́sẹ́ wọn àní rí so dẹ̀lílù fídírì ni àlàákù ọlọ́run bá làkà yẹn wọ́n sọ̀rọ̀ ní pé ẹ lè ẹ láwùjáde lórí pé ẹ pa orúkú pẹ̀lú Allah subhanahu wa ta'ala ọlọ́run àwọn òṣèlú kí ní ara ẹ̀ kò ṣe à ń wọ́n mú mi ò kúlẹ̀ òun ẹ̀ka àkọ́kọ́ nìyẹn tọ́lọ̀ ń bára káyọ̀ sọ̀rọ̀ pé in tí ò bá ti dẹ́dà in tí wọ́n bá dá kò lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ tí ẹ bá bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n sọ pé Odùduwà ní Elédùmarè àbẹ́wò lẹ́pẹ̀ àbí Ọbàtálá ẹni tí wọ́n ẹ bá bèèrè pé ọdún wo ló dé ọdún tó dé yẹn kó tó dé kí ní ṣẹlẹ̀ nílé ayé ṣé sọ́mọ̀ ti jẹ́ sọ́mọ̀ bí fọ́gbà náà àbí ilẹ̀ kò tí ìjẹ́lẹ̀ kó tó dé níbo ṣé òjò ń rọ̀ bí kó tó dé àbójú ọ̀rọ̀ tó rùn rẹ̀ ta ló kó ojú rẹ̀ nígbà náà tó ọ̀rọ̀ nǹkan yìí látẹ̀yìn títọ̀rọ̀ nǹkan já mọ̀ wípé kò lè sẹ́lò míì táwọn ẹ̀sìn tó jọ lọ́wọ́ wa so èyí ò kò nídìí káwọn ọkọ ẹ̀rí púpọ̀ wà ọ̀rọ̀ látẹ̀yìn ọlọ́run bá ní ẹ̀rí ṣe kí wọ́n máa lẹ́yà fún kò ṣe àwọn ọmọ wà láàyè sẹ̀tì òun náà lahùn nẹ́sọ̀rọ̀ ni nígbà tó fi máa ń mọ ọlọ́run ọba ní ìwádà ìdílé àkáyọ wọ́n ní kí nìkan bí àwọn bóò bá lè gbà wọ́n ṣe kí ni bó ṣe bá wọn tẹ̀rọ tí àwọn òwe wọn tó fẹ́ pa wọn. torí pé nínú nǹkan tí ẹ̀mí ọmọ nìyẹn gbà pé kí nǹkan kan tó lè jẹ́ ọlọ́run ẹni ìgbẹ̀yẹ̀wò ní kápá àrẹ̀ṣe yẹn kò sí akọ́kọ́ gbà mú pé tọ́lọ́m láàrin ẹ̀dá gan láàrin àwọn tó bá pẹ̀lú ní lídà lídà kí lẹ́nu pè lídà náà wọ́n pè lídà torí pé àǹfààní kan bẹ tí ó jẹ́ kúrè tọ̀dọ̀ ti ẹ̀ wá agbára tí wọ́n lè mẹ́ta à gbé tí ó bá bá bá ní ìdìbò connection ẹ̀pẹ̀ lídà lídà máa mọ̀ ẹ̀yẹ̀ lágbàá wọ́n pè lídà lídà lídà wọ́n nílẹ̀ lẹ́kọ̀ọ́ kò mọ̀ ní kẹ́kẹ́ wọ́n lè rábùjá ọmọ ẹ̀ wọ́n lè ẹ̀nàṣù ọmọ ẹ̀ wọ́n lè ẹ̀wò ilé ìlẹ̀ òṣèkìrì òlí ìgangan wọ́n ni kílẹ̀ pẹ̀lú ìdàbẹ̀ fún òlí ìgangan ìgbàsẹ̀kẹ̀ ìlú tó bá jẹ́ bá níbi ti ètò ilé ayé dèmọ́ ní òun lajú láàrin àrùnsí ọ̀rọ̀ kò sí abẹ́jáde lé à ń lọ bìkan à gbogbo ẹ̀dá ní òmò rẹ̀ kẹpẹ́ ọlọ́run rẹ̀ sọmi lọ sọmi bọ jẹ́ ṣe kò gẹ́rẹ́ o tápọ́jà lọ fẹ́ lọ tà jẹ́ ń ta o káńdé fẹ́ lọ sí owó mi kan jẹ́ ń bẹ́ẹ̀ nílé irọ́ mi gbà o násùrù yẹn ọlọ́run ní kò sí lọ́wọ́ àwọn ọ̀sà o wàlá yẹsẹ̀tì ọ̀hún nàlàhùn násùrọ̀nì wàlá àǹfùsàhùn yẹn sùn ọlọ́run ní àwọn òtẹ́ fẹ́ mọ̀ sí lẹ́yìn sáwọn tẹ́ pé tẹ́ bá ní ìdìrànlọ́wọ́ wọn lè ṣe ìrànlọ́wọ́ fún ẹni tó ń sin ọ̀ṣun òṣogbo tó mí dẹ̀ lọ ṣe bó sọ pé ọbọ ọbọ omi ló ń ṣe kí ni ló ń ṣe ó mí ṣe tó lè bí ọlọ ọkẹ tí ẹgbẹ́ tó jìnà ó sẹ́yìn bọ̀ omi òjò sì pèlú bọ́ rẹ̀ èyí ń ṣe ọ̀ṣun ó ń ṣe omi ọba omi ló ń ṣe òjò tó wá ń pa ìrùbọ̀ rẹ̀ àgbẹ̀kẹ̀lé rẹ̀ ń ṣà ọba làkà yìí tó láàyè sọ̀tún wọn náà fún mẹ́sàn-án ọlọ́run bá ní àwọn tí wọ́n ń sìn wọ́n ní àrà sí kẹkẹrẹ táwọn tí ò ti ẹ̀rọ ra wọn lọ́wọ́ tí wọ́n bá rẹ̀ ra wọn lọ́wọ́ ni gbogbo òtẹ̀ tí wọ́n sọ fún wa nípa àwọn òsàlẹ̀ Yorùbá náà ẹ rí pé lára àwọn òsà omi ẹ̀sùn wọn ríra wọn wọn ríra wọn lọ́wọ́ wọn lè ní pé ìgbà tí wọ́n wá ń dagun dagun dagun ìgbà tí wọ́n àsìkò kan wọ́n wá rí pé á òkú ti fẹ́ tí ẹ òun ọkàn tó lórí abẹ́ẹ̀kọ́ ni àbẹ́ẹ̀kọ́ ni wáyé tí wọ́n ṣe dòkúta sí ẹ̀bà àtẹ̀fọ́ òdùlẹ́nu ṣùgbọ́n torí pé wọ́n náà fún sàrúkẹ sùúrù wọ́n ríra wọn ràn lọ́wọ́ tí ẹ bá jìnà sí làákà ìwà ẹ lọ wo gbogbo àwọn tí àwọn ibi tẹ́ máa ń pè ní ilé agbára lẹ́yìnbá táwọn alágbára ní ayé tẹ́ máa wà ẹ rí pé ẹ ní bẹ́ẹ̀ nìkan níbi tí ó pàdé mọ́sáàsì wà àbẹ́ àbẹ́ ìdílé àwọn kan tẹ́ pé ọwọ́ rẹ̀ wà ní mọ́sáàsì tẹ́lifíṣẹ́ mo láǹfààní láti ṣe ziyara ìbìkan tó àwọn ọba azọwọjá tó jẹ ní ààyè ẹbọ tẹ́lẹ̀ tó wá di ààyè súnà tó jẹ làbọdà bàtà wà lọ gbọ́ àárín iye ibi tí olórí ìjọ tó ń gbé ewúrẹ́ ilé wa ò lè fẹ̀gbẹ́ nílẹ̀ mọ́ ẹ̀dẹ́ yìí ló sì ń gbé bí inú kúlù àkàrà ẹni tó wá ń gbèrú ààyè tó yẹ pé èyí bẹ̀rẹ̀ mọ́ sí bọ́ sí yẹ òun ni ó sọ pé wọ́n gbé ṣòro wá pé òun fẹ́ bí ya ìṣòro àìlówó náà rẹ wọn ó sì gbèrò ẹni tó pé láwọn kó sọ fún sùúrù rẹ tí ò rí ràn lọ láàrin òun kó tẹ́pẹ́ dà ẹni inú tẹ́rí máa ń ṣẹ̀tẹ̀ ń wò lọ́kàn ilé bàbá náà ṣé òun náà ń jẹ́ bá pọtifù rírà rẹ̀ ràn lọ́wọ́ ẹmọ ń ṣe màkà òkà kan rárá tó bá kiri báyìí nǹkan tẹ̀ dúpẹ́ àbúrò ẹ̀mọ́ lọ́jọ́ ìta yìí òkà kìnnìkà fún ọlọ́gbẹ́rẹ́ ẹ́ òkà kìnnìkà wọ́n sábà polówó ẹ̀ka kìnnìkà mọ̀ bẹ́ẹ̀ polówó ẹ̀mí pọ̀sí wóró ní tiwa wọ́n sábà kìnnìkà kakú sí kìnnìkà wọ́n sábà ọ̀dẹ́ dẹ̀rà ní bí akẹ́kà náà ẹ̀ ọwọ́ wọ́n sábà ṣe wọ ṣọ́ọ̀ṣì èmi wọ́n sọ́ọ̀dẹ̀ kẹta tó ní ṣé ẹni tó mọ́tò tí ó máa gbé mọ́tò yẹn mọ́tò táyà ìtàtà o ó sì sọ pé òkáyà ṣiṣẹ́ ikú yàrá rí sí ah, mo ní ṣe ẹni tó ń kiri rẹ̀ yìí àríṣì tó wò ó bóun ṣe forí pa ọ̀rùn káàkiri yẹn ti ń pariwo kù òwò wáyé tó wò ó lò káyẹ abẹ́ẹ̀kọ́ ni wáyé tó wò ó lò káyẹ pé kó òkáyà ó ṣiṣẹ́ fún tó bá yẹ bá ṣiṣẹ́ ìwọ́ kò ní síbi tó ti polówó ẹ̀yẹ torí pé wùwọ́ náà kọ́ pọ́tà ń lọ ọkọ̀ tó lọ́yẹ́ lásìkò ooru yìí ó wùwọ́ náà ó wọṣọ ó ṣe dáadáa kó jẹ kó ṣe kó gbé àyè tó dáa ẹ̀tẹ̀ lásán ni so ọ̀rọ̀ làákà yìí ẹ̀ka bí ẹ̀jẹ̀ bá rí tó rà bàbá ẹ fẹ́ rò káwọn ẹ̀jẹ̀ ẹ̀ ṣe bí ẹni tó wa mọ́tò yìí pé kí ló tó wọn ò fi lò ó sẹ́yìn pé ẹ̀ tí fúlẹ́rì Quran ẹ̀ tí fúlẹ́rì hadith ní tá à ń sọ yìí ẹ̀ nílò ápìlì àfikìlì sẹ́yìn pé kódà kókó padà rà á nínú ẹ̀mí rẹ̀ ẹ̀ ti pass message olóòjó bí ẹ̀ wọ́n lè padà ra ọ̀pàdà gidi o tẹ̀fà àwọn èèyàn ti ra wọn but kí ni yóò máa rí ìgbìmọ̀ rẹ̀ fún àtọ́wá tó bẹ́ẹ̀ lè yóò dábì àfa àfẹsí sọ fún mi pé ẹ̀dọ́ tòótọ́ ni ah, yẹ èsùn bẹ́ẹ̀ alẹ́sùn bẹ́ẹ̀ mú yóò dà bóyá wọ́n sọ pé káwọn ti máa ń ṣe káwọn ṣe kú ẹ máa ń lò ìṣùkú lè dá wọn. ṣùgbọ́n yóò máa bá tu ogun ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn torí pé dẹ̀nílẹ̀ áfíní ni kò nígbàgbé ẹ̀ ló sì sọkùnrin. so àwọn tí wọ́n ń pè nǹkan àwọn táwọn èèyàn pè lẹ́yìn ọlọ́run ọba ọlọ́ni àrùṣe ikú nàmẹ́ra ya kò ṣe ṣe ẹbọ́dẹ̀ fẹ́ pọ̀lọ́ púpọ̀ lọ́nà sáwọn tó jẹ́ pé wọn ò lè dẹ́dà kẹ̀kẹ́ òun bí òkúlà bóun tẹ́pà dáwọn náà lẹ́wàá sọ pé ẹtú pè lọ́lọ́ ẹ̀yà ńlá ọ̀rọ̀ ayé sọ́tẹ̀ wọ́n lábọ́ nọ́sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé wọn ò ní àrẹ̀sẹ̀ kan tí wọ́n ṣe fún yín pé àwọn èèyàn wà rèé wọ́n láwọn kó sọ̀rọ̀ wọn yẹn sùkúrù tí wọn ò sì lè rẹra ó ṣe ìfìbáàtù wípé annahu wal khaliq ọlọ́run fúnlẹ̀ mẹ́rin pé òun ọlọ́run ọba nìkan ìlàdẹ́dà o ìhùn fárádà bil khalq subhanahu ìhùn fárádà bil khalq kò sẹ́ni kẹ̀kẹ́ ẹni kẹ̀kẹ́ ẹni kẹ̀kẹ́ tó tún dẹ́dà ẹ̀yìn ọlọ́run wàláì mo sì kéré tó yẹ ẹni kẹ̀kẹ́ fárádà ọlọ́run àwúrèbe bó ṣe mọ̀ yẹ ẹ̀dẹ̀ka tọ́lọ́dà ọlọ́run sámẹ̀ bó ṣe tóbi tó yẹ ọlọ́mọdà kò sí ẹnì kankan tó tún dá nǹkan mi lẹ́yìn ọlọ́ ìdá ẹ̀dẹ́kùn lẹ́tọ̀ọ́ ìjọsìn wa tó jẹ́ lọ́wọ́ báyìí lẹ́nu ẹ̀ ń bá wa sọ pé nǹkan mi lò wọ́n máa sì lẹ́yìn ọlọ́run ọ̀dà àtijọ́ kọ́bùrọ̀ wá nǹkan tí ó jẹ́ pé adẹ́dà lòun náà tí èyí ṣẹ̀dá tó yàtọ̀ sọ́lọ̀ ń tó bá lè rí ìyókù lọ́ tí ò bá ti wá lè rí ajẹ́ àbòsí ni ó jẹ́ wípé ẹni tó dán ó ṣe kí ni o pátì ó lọ sí nǹkan tí ò lọ tọ́lọ̀ bá sọ ní àyà ìdèlè là á tó jẹ́ pé ó clear gẹ́gẹ́ bí àwọn ọ̀gá tí ọkọ mú ṣáájú lápòjú rẹ̀ bákan náà àyà kejì lórí àsìkò afa rahimahullah ta'ala afa ni ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير صاد القادة رغبني والذين تدعون من دون àwọn tẹ́ ẹ̀ tún ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run bóyá ànábì ọlọ́run kan ni bóyá màláíkà kan ni bóyá òkúta kan ni bóyá odò kan ni bóyá igi kan gbogbo táwọn bá rí kẹsàmọ̀sì lẹ́yìn ọlọ́run ọlọ́ni mẹ́rin ẹ̀bùlẹ̀kú nà ní ìpìlẹ̀ ọlọ́ni àwọn tí wọ́n ń sìn yìí wọ́n ní kápá ìtó kéré àjẹsọ pé àsọpẹ́ ẹ̀dá sọ́nà ẹ̀dálẹ̀ àti ẹ̀bẹ̀dà àwọn láàmú ìyẹn ti jìnà mẹ́rin ẹ̀bùlẹ̀kú nà ní ìpìlẹ̀ ọlọ́wọ́ bá ní wọ́n ní kápá ìtó kéré jọjọ àwọn onímọ̀ sọ pé ìpìlẹ̀ wọ́n ní ìtẹ́tẹ́ ẹmọdà bí wọ́n ní tábùrù yẹn tètèmírù dà gẹ́gẹ́ bí okùn kékeré kan ní orí rẹ̀ kí nǹkan tẹ́ pé kò láfù sí tó kéré tó báyẹn ọlọ́run ní agbára àwọn òkà láti dà kéèso tàbí kéèso ìmọ̀ tí wọ́n dàbí tàbí fi sínú ẹni pé dàbí ìgẹ́jú wa yọ tí kékeré kéètú wá sójú dàbí lò ní okùn fẹ́lẹ́fẹ́lẹ́ eléyìí tí kí ni o eléyìí tí máa ń wà lára rẹ̀ wọ́n ní ẹni èyí tọ́lá fi sí ara dàbínú yẹ kékeré bí òkú fẹ́rẹ́ nǹkan tí ò bá sùn sí jẹ bẹ́ẹ̀ bí ká sọ wípé ẹ wo ìtẹ́ yìí kí wọ́n ní olóòmọ olóòmọ nǹkan wà ṣàbó olóòmọ nǹkan oníbẹ̀ ó dájú pé òmọ nǹkan oníbẹ̀ ọ̀dàdàdà ṣàbí tó ń kọ́ lọ́wọ́ ojú ìtẹ́ yìí á ń ta àà àà àà wọ́n á ní ok kọ̀rọ̀ra hun kékeré tíì ẹ bó ṣe ní kékeré tí ìlú ìgbà kékeré ju ra mú lọ pé ìgbà pọ̀ ọmọ nǹkan ọ̀hún iye ilé ṣe pé tí ọmọ fúnlé ń wọlé ó túmọ̀ sí pé kò ṣe kí ni nà ẹ dáhùn jẹ mẹ́rin tí mo sọ báyé kò lè wọlé lánìí yẹn tí ọmọ wa ń wọlé ó yẹ pẹ̀lẹ́ àbọ̀lá pẹ̀lẹ́ ó ti yẹ pẹ̀lẹ́ tẹ́mu ó ṣe kí ni ó ti yẹ pẹ̀lẹ́ tẹ́mu àwọn anìkẹ́ ẹ̀dá ìtòlé nǹkan tí ò lásù sí ẹ̀dá tó wà pé ẹ lọ ń dá nǹkan tó pé ò lásù sí kò ní òkòkò ẹsẹ̀ dédé ẹ̀ máa fọkàn síbẹ̀ nǹkan yìí wájú ẹ̀ka tó tóbi ẹ ti ẹ̀dá ẹ bọ̀ máa sọ nípa ẹsẹ̀ níbi títí sọ́ọ̀tà hajj Allah subhanahu wa ta'ala ó tún àṣírí àwọn ẹlẹ́bọ ọlọ́run wọ́n yẹ mi kú lẹ́mẹ̀ ní ọlọ́run bá ní wọ́n lè dá kankan ní tó kéré jọjọ wọ́n lè dá tí a gbé nígbò mi lọ́dọ̀ láyé ìta múnà fatíìlà fatíìlù òun náà òun ni ṣùgbọ́n máa wà láàárín nǹkan tí bá jẹ́ nǹkan tí máa là ní ìdàbí náà yà ní nǹkan tó kéré ẹgbẹ́ tó bá fẹ́ tó àwọn ìwà láyé ìta múnà fatíìlà ọlọ́run ní sàbòsí yín lórí nǹkan tó tẹ̀ bẹ́ẹ̀ kéré ju tẹ́yìn ò kà sí ẹ̀ nípa onígbò láyé sí bá òun wà àwọn ọlọ́run ní wọn àgbọ́ àgbọ́ ẹ tó ń pe òkú kábẹ̀ ẹ̀ sàkójúwe ẹ tó ń lọ bí sàárè sàárè ṣéwù àbí sàárè bàbá rẹ̀ tí lọ́pù bá mi bá mi mọ́sù lọ́rùn máa mi mọ́sù lọ́rùn ṣéwù ẹbọ́ òun àìsàn ìsàn ṣéwù ẹ fóònù lọ́mọ ẹ bá a pípé sí òkú yẹn gbọ́n tó ń sọ láyé sì máa wà ọlọ́ni wọn bẹ́tẹ̀ sọ wọn gbọ́ béèrè yìí wọn làwọn sábẹ̀ wọn mọ̀sàjáàbù lápò tí wọ́n tó wá gbọ́ gan mọ̀sàjáàbù lápò agbára wọn ò ká fún ẹ̀ ní dáhùn lọ́dọ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tó ń pe wòlíì rẹ̀ wòlíì rẹ̀ ń bẹ láyé tí wọ́n ń gbogbo àwọn wòlíì ẹ fún mi níwòsàn wòlíì ẹsẹ̀ gidi o ẹ fún mi lọ́mọ ẹgbẹ́ wòlíì gbọ́ nípò wòlíì bẹ láyé ẹ̀ẹ́n ìmọ̀ ìṣẹ́gun ló sàjà àbùkù èyí tó gbọ́n kò ní kápá ọ̀dà ọlọ́run ṣùgbọ́n èyí tó ń pe òkú tàbí nǹkan tó jẹ́ pé ọ̀gbọ́rọ̀ gidi ni kò tí ẹ̀ gbọ́ nǹkan tó ń sọ ẹ̀rọ kò sí máa náà yẹ àwọn nǹkan táwọn kẹfẹ́ ní sìn ó ń bẹ nínú wọn ọ̀gbọ́rọ̀ gidi bí igi bí àwọn táwọn kẹfẹ́ ní ó ń bẹ tó jẹ́ wípé ó lè gbọ́ tó bá pè wọ́n tẹ̀lé ẹ̀rí pọ̀rọ̀ ìsìnkọ́nù àti jáde pé ìsàtẹ̀gùn tẹ̀gbọ́n ní fi àwọn ẹni ọlọ́run sàtẹ̀gùn abẹ́ẹ̀kọ́ ni wọ́n fi ṣéwù sàtẹ̀gùn wọ́n fi wòlíì tẹ́rọ fún wòlíì wọ́n fi sàtẹ̀gùn tí àwọn wòlíì bá wá gbọ́ pé ẹ fún wa lálàáfíà ẹ fún wa lọ́mọ mọ́sàdá wọ́n ní kápá akíwó fún ní kẹ́tẹ̀ gbé so àti pé èèyàn béèrè ìtọ́lọ̀ ọba nìkan kápá lọ́wọ́ àlàyé àbí lọ́wọ́ òkú méjèèjì náà ẹbọ ni abẹ́ẹ̀kọ́ tí a pèjì wọ́n jẹ́ mú àtàwọ́sùn ìdùn ayọ́rọ́jọ́ lè sọ rẹ̀ o ní pé nínú mọ́jẹ̀ mi ta fi máa ń fi ẹni rẹ ta fi máa fi sàtẹ̀gù o ní kó jẹ́ pé ẹni rẹ yẹ ó jẹ́ háì wà láyé abẹ́ẹ̀kọ́ kọ́ọ̀dìrún àlàámàlà jẹ́ pé nǹkan tábàrà rẹ̀ kátó fẹ́ béèrè nítorí àwọn bá ẹni ọlọ́run oní ẹ̀rọ àgbà fún mi lọ́mọ rẹ̀ bọ́dọ̀ kó dẹ́pẹ́ ni ẹ jẹ́ ẹni ọlọ́run ó sì wà láyé àtàṣe lẹ́yìn àwọn àyà kúrò alamọ́dá alálẹ́ ọlọ́run wọ́n ti já torí pé ẹnìkan kan tó ẹnìkan kò kápá ó fún ìyàn lọ́mọ àfitáni àìsàn àti ìwòsàn èyẹ sọ pé èyẹ sọ pé àkàdá ẹwò mi sẹ ọlọ́run ní mẹ́wọ́ yẹn sẹ bọ́dọ̀ kó dẹ́pẹ́ ìgbẹ́ni tó ń béèrè kẹrẹ lọ́wọ́ rẹ̀ ń bẹ láyé alákọ̀ọ́já kágbà rẹ̀ yóò so kódà wọ́n tẹ́pẹ́ ni ẹ ń bẹ láyé ṣírùkù náà ni kò dojú àdúrà kọ ẹni nítorí pé nǹkan tó ń bi ẹni ẹlẹ́rẹ̀ láàyè kúrò àlẹ́ ọ̀nà yẹ kúrò àlẹ́ ìlọ́lọ́ ẹni kan kò kápá ní sí àkọlọ́ yìí tó bá kọ́rọ̀ nìkan ní mẹ́ ṣe fún yẹ téèyàn bá ti bèrè lọ́wọ́ ẹ̀dá ẹ̀bọ ni bí àlàáfíà الرزق والإحياء كذلك بالعافية àwọn nǹkan ìtọ́ bá ń pẹ́tọ́ ọlọ́run ọba nìkan sọ́ọ́ ni wọ́n bá bèèrè lọ́wọ́ òkú ọ̀rẹ́ ni bó bèèrè lọ́wọ́ ara yìí ọ̀rẹ́ ni wọ́n bá bèèrè lọ́wọ́ òkú àbí ọ̀gbọ́rọ̀ gidi wọ́n ẹ̀ gbọ́ tó ń sọ wọ́n bèèrè lọ́wọ́ ara yìí wọ́n gbọ́ ṣùgbọ́n mẹ́sítà jẹ́ àmì ìdáwọ́ wọ́n ẹ̀ nílé ọ̀rọ̀ wọ̀nyá ọmọ kìyàmọ́ ti yẹ kúrò náà fi ṣe kíkó ẹ takora yìí wọ̀dá yìí lẹ́nu ìrọ̀ kàbí fún ọkọ̀ yìí alìmọ́ muhammed ibn abdul wahab nínú ọmọ tààrà wọ́n mú ara yìí wá ní bíbá ẹ̀ láti ṣe ìkáàrù fún àwọn èèyàn tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìkáàrù eléyìí àtakò ilẹ̀ ọ̀rọ̀ làákà ilẹ̀ àwọn dẹ́ tó pè lẹ́yìn ọlọ́run sáwọn tẹ́ pé wọ́n nípa lórí igbó kéré jù tó tí ò lásìsí tó yẹ pẹ̀lẹ́ jù sáwọn lẹ́wàá máa gbé àlámọ̀ rí lọ́ba àwọn tẹ́pẹ́lẹ́ bá pè wọ́n bí ẹ bá gbọ́ kò sí láǹfààní kí láǹfààní tẹ̀ sábà pé èyẹ lọ́kọ̀ ọkọ̀ yìí kò lè bó bá bọ́ bẹ́ẹ̀ kò lè gbé láti bí ìsọ̀kan àtẹ̀ntí òní ẹ̀dá kò tẹ̀pẹ́ntí òní kò ní síbi jùlọ because àdẹ́wò tí ọmọ bò lórí pọ́nìwò àdẹ́wò tó aláṣùwárò tó ń pè wọ́n síbi láàárẹ̀ wípé àwọn tẹ́ ẹ tún pè lẹ́yìn aláṣùwárò ọ̀tàrà ẹ̀ wọ́n ẹ̀ ní apá lórí ẹ̀yìn náà mo sì wá fọkàn tẹ́ o mo rò pé bàbá gbẹ̀jọ́ ní o nígbà tó wá pé tó ń bá ní ara àkọ́kọ́ bàbá gbẹ̀jọ́ òun kò ní kẹ̀kẹ́ sí ó ń dára ẹ̀kejì ó kẹ̀kẹ́ sí ó yọ bàbá wípé èyí wípé ìbá fẹ́ pé ọmọ tí ò bá ní à ẹ bá parẹ́ ìtúwọ́sọ́mẹ́ à ah, ìgbẹ́tẹ̀ ìgbẹ́tẹ̀ tó àwọn ìgbàlódé ọmọ ilé orí ìfàwà láwọn ẹ̀rí tí yóò mọ̀ lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ rẹ̀ ìgbà tó wà pé òun lẹ́nu tọ́tọ́ àbí asáàdì tọ́tọ́ tí wọ́n ti ṣẹlẹ̀ wọ́n kù láyé ẹ̀rí pé yóò mọ̀ wọ́n bẹ fa ìdẹ̀gbọ̀dẹ́ ẹ̀dẹ́ aláṣọ́dá ajá mọ̀ yìí pé àwọn táwọn yẹn pè lẹ́yìn ọlọ́run máa yẹ pẹ̀lẹ́ kúrò lẹ́bẹ̀ pẹ̀lẹ́ wọ́n yí ọ̀rẹ́ débi pé ní tó yẹpẹrẹ jù tí ò láfi sí wọn ní kápá lórí rẹ̀ kátó wá sọ tó wà kò ọlọ́ọ̀dẹ́ kọ̀ọ̀tù láyé àyà méjèèjì ụlọ ta'ala wọ́n láti wípé Allah subhanahu àwọn nínú àwọn dáàfin ṣe ẹ̀rí fọ̀rọ̀ kẹfẹ́ òun náà ni àwọn ọ̀rọ̀ làákàrí ó ṣe àwọn ọ̀rọ̀ làákàrí tí làákàrí wọn lè gbé àti èṣù bá wá wọn yóò lọ fún ọjà tó iblis onáà máa rí kankan sọ ẹni bá wọn kò bẹ̀rẹ̀ nípa táwọn sọ wọn ká ní àwọn ilé ìjẹ́ ìṣe ìrìnà àmọ́ dà àbúrò òun nílà ìlú kọ̀ọ̀kan kúrò ìjọba ìṣó ọjà tó iblis yẹ nígbà ẹsẹ ẹni kìí ṣe táwọn ẹgbẹ́ iṣẹ́ dé àwọn sẹ̀kú ọ̀bà táláyè àwọn táǹsì yìí kìí ṣe báwọn kìí ṣe báwọn gangan lọ lọ́wọ́ ẹ̀ka fún tùmọ̀ ara tẹ bá sọ fún àgbọ̀lẹ̀ àwọn kọ́ná dáyé ṣùgbọ́n sẹ́ ráwọn eléyìí pàdé ṣùgbọ́n sí ọ̀rẹ́ tó bá mú jà wá ní ṣùgbọ́n sẹ́ ráwọn nǹkan táwọn sì ní àyù ọlọ́run àwọn ni wọ́n jẹ́ ká tètè rí débi tá ń lọ yóò mọ̀ mọ́ jà wá ní jà tó ṣùgbọ́n ní rẹ̀ yóò mọ̀ wípé ní tí Allah subhanahu wa ta'ala sọ tó bá sọ wá sọ gbogbo tọ̀ àwọn tó dé wá sí tọ̀ láàrin àwọn àtọ́lọ́run ọba tọ́lọ́run ọba rẹ̀ kúkúrú àwọn òjíṣẹ́ ọlọ́run wa ọ̀sẹ̀ àṣùwọ̀n àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ni wọ́n sọ̀rọ̀ láàrin àwọn àtọ́lọ́run àwọn ni alágàta àwọn ni ń gbọ́ ọ̀rọ̀ látọ̀rọ̀ ọlọ́run fún wa báwo sì ni àṣìwọ̀n ká tó kéèyàn máa sin òjíṣẹ́ gan ẹ̀dá kò gbogbo tá a sọ kalẹ̀ ewé lábára òjíṣẹ́ gan ẹ̀dá mú àdàgbà Muhammad sallallahu alaihi wasallam àdàgbà ti kú báyìí sallallahu àwọn ẹlòmí ò débẹ̀ ya abdá ya muhammad agife ya muhammad àwọn alábáwọn mọ̀lẹ́ ṣírì ṣírì ṣírì wọ́n lè bọ́ta pé ààrẹ ànábì sàánù mi ànábì kọ́ ní mẹ́sàn rẹ̀ ṣe ìjọba tá a bá sọ́wọ́ ìdí pa ànábì sọ́lá àbọ̀ sálà àdúrà ṣe ìyẹn ló fọ́tọ́ jẹ́ pé àdúrà muhammad ìdàgbà àdífì tó mú tẹ̀lé in tí ó jẹ́ ká mọ̀ wípé al-milk wal tadbir al ìkápá ní nǹkan àti pé báyìí ní ìṣẹ̀ṣe òṣìlọ́wọ́ wa ọwọ́ ọlọ́dún pẹ̀lú wa ó dà òṣìlọ́wọ́ àdábì sọ́lọ́ àwọn ó ní wọ́n fi sàhì ó ní lo sàhì àìbì sàhì àì tó gbàdúrà ló gbà ẹ̀rẹ́ àná àrẹs rọdàlà á ní kọ́ ṣùgbọ́n nàbí sọ sọ́lá mi yà mọ́ ọ̀pọ̀ àbúsọ̀lá àlọ́ sọ́lá nínú àwọn dàlẹ́lì tó bá bá nà hàrí táwọn àpá àtúlá àtúlé máa lò láti jẹ́ ká mọ̀ wípé àlọ́lọ́run nìkan làá máa ń sìn òun náà ni nasrullahi subhanahu wa ta'ala li ahli al-haqq nínú ìdẹ̀lẹ́ta máa ń fáwọn èèyàn nípa tọ̀hìn òní pé tẹ́ bá wo ìtàn ilé ayé lọ ẹ rí i pé láti tọ́tọ́ ti pẹ́ ni o ó ní òkùnkùn àti ìmọ́lẹ̀ ti máa ń jà tẹ́bẹ̀rẹ̀ abẹ́kọ̀ọ́ ṣùgbọ́n nínú ìtàn ayé èwo ni máa borí ẹ̀ dáhùn ìdáyè ti gbọ́ lóta ilé ayé nílé ayé orí àìtà àwọn tó ti lọ èwo ni máa borí ìmọ́lẹ̀ ni ó lè lè rí bẹ́ẹ̀ bọ̀ sí gbẹ̀yìn ìmọ̀ nílẹ̀ lóko ni ẹ bá máa kojú rẹ̀ ẹ wo fúnra àwọn àti Musa ta ló padà borí níbẹ̀ ta ló kọ́kọ́ ń dàbí pé ọwọ́ rẹ̀ lékè fúnra àwọn lẹ́gbẹ̀ẹ́ wà ní àwọn ẹ̀ sáyẹn sáà nípa àwọn ọmọkùnrin nípa àwọn ọmọbìnrin lẹ̀ sáré fúnra yóò tà mírùn ó lò wọ́n lọ ẹrú àlọ́ fúnra àwọn ó jẹjà bá lórílẹ̀ pé kò sí nǹkan tí ò lè ṣe ẹjọ́ sọ wípé wàá di ìlànà ààrẹ tẹ́jìrì mi ta ṣebí ṣe múlùkù mísírọ̀ agbára ìlú gbogbo ìlú ọwọ́ àwọn lọ́wọ́ ṣe gbọ́dọ̀ ní sọ̀rọ̀ abẹ́ òun tẹ́mọ̀ ó dàbí ẹni kó ló ń lékè ṣùgbọ́n nígbà ìgbà yín kọ́ alọ́pàá àbórí ẹ̀ ní ó sáré sọ̀rọ̀ sí ẹ̀wù kan rò nígbà tó jáde nínú ọ̀la rẹ̀ àwọn tó yẹ pé wọn ò ní mọ̀ nípa ọjọ́ àlùkìyàmọ̀ ó gbà ah, èèyàn rèé gbani àwọn tó gba ọlọ́gbọ́ ní à ah, èyí tá ń rí tó lè tẹ̀yẹ ẹ̀rọ àmọ́ ah, ẹ̀wọ̀ ẹ̀rú bà wá nígbà ìgbà tó pẹ̀sẹ̀ discovery ọlọ́run bá dúró sí parí so inú ẹ̀dẹ̀ nínú tẹ̀wọ̀hí inú ẹ̀rí ká fẹ́ kó pèsè níta orí ká pèsè sí o ní pé ká fi rinlẹ̀ pé ó lè pẹ́ o yorùbá ní òwe kẹta lọ sọ wọn lè nínú òfin tẹ̀lé parẹ́ nínú ọ̀la náà ìtẹ́fẹ́ sọ nílẹ̀ ni pé bó ṣe ó le tó ọlọ́run sì tún mú àwọn ọ̀gá so nínú ẹ wà pé níbi bí ẹ̀ ń sọ̀wò lọ́wọ́ àbí ẹ̀ ń gbìyànjú kan ó wá fẹ́ rẹ̀ ó wá sọ̀rọ̀ òwe yẹn kí ló ṣe fún yìí tẹ́sí díẹ̀ ah, wọ́n ti ṣe ọlá kí bá pé á tíráìtì Allah subhanahu wa ta'ala tábà mẹ́fà wọ̀ sí táwọn yìí àwọn òfin lẹ́fún ẹ pé nasrullahi tabaraka wa ta'ala li hadha al-haqq àwọn ní ààrùn sí ọlọ́run padà wà nínú àwọn dàdá ìta máa nílò kò sí ìpamọ́ ìtọ́ àìtọ́kọ́ rẹ̀ àyẹ̀wọ́ tó yẹ nígbà tó sọ so àwọn òṣùpù yẹ jẹ́ ká mọ̀ ọ́ ìgbà míì ò ẹlòmíì ò nídìí kó fún ẹ̀rí àkùrá àtàdí kò fẹ́ gbọ́ fún dẹ̀ nílò ákùnrin bálà kárí ẹ̀ sọ̀rọ̀ fúnilẹ̀ púpọ̀ ọlọ́mọba àwọn ní òdodo àwọn ní padà máa rọ̀rẹ̀ sí ọlọ́ nígbẹ̀yìn olórí nínú fámílì ẹgbẹ́ ah, òótọ́ ni o òótọ́ ni o òótọ́ ni o òótọ́ ni tẹ́sán ó ti lu àìmọye ìzápò wàhálà òbí sọ yìí nínú àpójúwe rẹ̀ ní tọ́sẹ̀lẹ̀ sáà nàbìsà sálàm ní ojú ogun ohud adébísọ̀lá àbàsá ní ogun ohud ṣújà ogun ohud olè pọ̀ wọ́n kó sọ̀rọ̀ tó gba ẹyẹ tó nínú eyín mẹ́rin tó fẹ́ wà níwájú eyín èèyàn ìkan nínú ẹ̀ oge látàwọn ọ̀fà tí wọ́n ta máa lẹ́nu sọ̀rọ̀ pàpọ̀ yóò lẹ́nu bá ìjọ sọ̀rọ̀ níbi wa ni kéyí fa yóò fúnlẹ̀ kọ́kọ́ ṣáájú nàbí a ah, bó ni àwọn ìjọ kan ṣe fẹ́ là níbi ìyá ọlọ́run tí wọ́n ta ọfà má nàbí ìwọlé yìí sallallahu alaihi wasallam kọ́mẹ́ ní hadith pọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì sọ̀rọ̀ yẹ látara ètò sẹ̀lẹ̀ yẹ pé wọ́n ta ọkọ̀ bá sallallahu alaihi wasallam ànábì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fúnlẹ̀ kọ́ òun ṣẹ́kù nàbí ìyàwó bóò ní àwọn ìjọba sí fẹ́ ńlá tí wọ́n ta bàbá nàbí wọn àbá náà kọ́ ọmọdé àwọn ọmọ bíi àdé tèmi ní pé al-ibtila min Allah subhanahu wa ta'ala li ahli al-iman àdẹ́wò tẹ̀pá àti ìṣẹ̀ṣọ́ tẹ́lẹ̀ sí pé nasratullah alìlhaq àbí pípọ́lọ̀ ló mọ̀ràn àwọn ẹni òdodo lọ́wọ́ pípọ́lọ̀ òní lọ́wọ́ o ṣùgbẹ́ ìgbẹ̀yìn ni ó ṣe kí ni o ìgbẹ̀yìn ní adùn ní gbẹ̀yìn ọ̀rọ̀bọ̀ rà ṣe fẹ́ lọ́wọ́ ọlọ́run máa dá àwọn onígbàgbọ́ wò àwọn tó ní mẹ́rin ọlọ́run máa dá wọn wò láti lè bá àrùn fá àdárajà wọn láti lè bá gbé wọn sókè dípò onímẹ́rin ó lè ṣòwò ó sọ́ọ̀tì ó lè lé nǹkan owó rẹ̀ má ba àdánwò ni tìlá àmì aláṣà so ọlọ́run fẹ́ fẹ́ràn fá àdárajà rẹ̀ ọ̀dọ́ ọ̀gá onímọ̀nì ni àtàbí wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ sọ́lá ọlọ́run dá lọ́dún wọn ta ابا إيه؟ صحيح الايمان نسبه الصبر اسمعوا يا جماعه الايمان نسبه الصبر الايمان نسبه الصبر ونسبه الشكر الايمان نسبه صبر ونسبه شكر اذا إيه بجا ابا الايمان نسبه ماذا صبر ونسبه شكر ما نعم، من قيم الله تعالى هم الله يوزع المعنى ọ̀yà báwọn mẹ́rin pè ní àdìsù kìí sí àdìsù àdìsù tó ayé títà sàràbà ń dọ̀ áfà ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn sálàfù wà ní nígbà al-iman iman ìtẹ̀rí rẹ̀ nísìkú sọ́bẹ̀rù ìdájí rẹ̀ sùúrù kó ọlọ́run dọ̀wà wọ̀ wà nísìkú ṣùkù ìdájí rẹ̀ ọ̀pẹ́ ni àárín tẹ̀tà fẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀dọ́ wá ti fẹ́lẹ̀ sọ́kẹ̀ ṣé àdéhùn kọ́ wà bá wọ́n ní ẹ̀ ìgbà tó ń wá náà lòun náà lọ gbómi ókè tí ó ṣẹlẹ̀ síbẹ̀ àgbégbà tó ń wà ní oyún tó ń wà òun wà lánàá oríṣiríṣi ẹnìkan sọ bẹ́ẹ̀ fún mi rí ọmọ yẹn ó di kèfé ní wọn á lọ bá wọn àjọ sọ̀rọ̀ jáde láyé nìṣó wọn ti wọn ti rí iṣẹ́ wọn báyìí wọn lọ bá wọn náà mọmọ ẹkẹrẹ dídá ẹbí sí bàbá mùsùlùmí bàbá a ah, wọn ìgbà táwọn wà nínú oyún rẹ̀ ẹbí àkọ́bọ́tán àlàkálà ni àlàkálà ni àtúntàwọn tí wọ́n lọ́la àwọn sáwọn lápá àwọn oṣù kádà ìjẹgbà rẹ̀ ẹ̀dàkùnjẹ̀ sọ́tọ́ alìmán nísùnwó máa dá sọ́bẹ̀bù wọ́n nísùnwó máa dá ṣùkù tó mùsùlùmí náà pé àdẹ́wò wà tàbá dúró dédé ọlọ́run yóò fà á náà sóòrùn àárín nǹkan táwọn fẹ́ tàbá dúpẹ́ láti méjèèjì bẹ̀rẹ̀ lábàá rí ọlọ́pọ̀ wà lóò àdúsọ̀lá rẹ̀ sálá olóṣù lọ́rọ̀ bá jù ọlọ́run ní kí wọ́n ta lọ́fà lójú ogun ohod èyí ẹ̀sẹ̀ gidi o èyí ẹ̀sẹ̀ ọba àdúbì fọ̀nẹ́sọ̀lá sílẹ̀ ìsìlẹ̀ kàbílẹ̀ àmúṣe àyà wa torí ìṣẹ̀lẹ̀ yẹ sọ kalẹ̀ ẹ wá wà ní sọtẹ́ẹ̀lì ìtọ́ bí àyà rẹ o wọ́n jagun yẹn tán àwọn ọkùnrin tẹ̀ kéde ìdẹ́ Muhammad akọ̀dìmáà lójú ogun ohod wọ́n ní àà ah, wọ́n ti pàdánbì pàdánbì ti kú àwọn kìbà mùsùlùmí tàbí kó rẹwà ìsìlẹ̀ dáa mọ́kára mọ́ Muhammad ilá rasúlù kọ̀lọ̀kọ̀lọ̀ tó kọ́bìnrin yóò sùn pàpà ìfẹ́ tó kó ti kọ́nàtù ọ̀la àpàm sí ẹ̀rọ bíi tọ́lá tọ́lá bá sómi pẹ́ wà ẹ́ pàlà mi tọ́lọ́ ni ànàbí ò tiẹ̀ kú tó tiẹ̀ àbúsùlùmí àti sọ́ni sí sí nǹkan ànàbí nǹkan máa fèsì fún pé aláhùn mọ̀ọ́lá kìíní yẹn bá anábì lẹ́bi tẹ́sán làásù kí wọ́n ṣẹ́gi kí wọ́n ṣe bá nàbí ẹ́ kí náà ṣe fún lójú ogun road ẹ́ wọ́n ta lọ́fọ́ àwọn tẹ́lẹ̀ sọ́nà ànábì wàá délé àwọn tó jẹ́ kó ń nínú àwọn kèfèrí tí wọ́n wá sójú ogun road yẹn tẹ́pà wọn ni wọ́n ẹ̀fẹ̀ tàbá fẹ́ jagun àwọn kan ló jẹ́ warriors tí wọ́n gbáwájú tẹ́pà wọn náà àwọn náà ṣe náà gbáwájú nǹkan yẹn bábí bá ti wá kí o ìwé àti ìlú ìwọ̀n sọ fún wa pé annahu sami àrùsùn náà lẹ́sẹ̀ sálámà yẹkúrú ìdàrọ́ fún ara sàwọ́ òmìnira lópọ̀ ó dùn mọ́ ní òun máa ń gbọ́ tàbí mọ́ sọ bá ti lórí ẹ̀sùn kẹ́ pẹ̀lú òní wọ́n lọ́wọ́ bá ń sẹ́bi lé lágbájá àti lágbájá àwọn ọ̀dọ̀ ọ̀tí làkà sẹ́gbẹ̀ tó bá sọ pé sẹ́gbẹ̀ aláàlú ọ̀dà hamida bá bára wà láti hàmì tó bá sọ pé sẹ́gbẹ̀ lọ́dẹ̀ wà sẹ́gbẹ̀ lọ́dẹ̀ tó kà kúrò sí wọlé yóò bẹ̀rẹ̀ ọ̀lẹ́ wọlé nínú àwọn ìwáyà mi tó tẹ̀lé àwọn tó máa ń dá akọ àmísọ̀lá àlùwà wasallam àmì máa ń dá akọ ọ̀fún yẹn kọ̀ yàtì yẹ́dì òun wà lá Safwan ibn Umayya alá Safwan ibn Umayya jábọ̀ ó ní yóò mọ̀ sẹ́bílé sọ̀kúwá nínú òmìyà wàsùwáìlì ibn amr wàlhárí ibn hisham aláwọ̀mọ̀ ilẹ̀ asọ̀fíàn aláwọ̀mọ̀ ilẹ̀ asuhail aláwọ̀mọ̀ ilẹ̀ alhari nípa àwọn ẹ̀ wọ́n gbọ́ wájú lógún húgù dọ́lẹ̀ ẹ̀fìdá lóbi tàbí kí ọlọ́run wá sọ àdàbí sọ̀sọ̀ lọ ọlọ́run wá sọ àyà kalẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ́pẹ̀ àwọn òṣèré ọlọ́run ló lè kápá gbogbo nǹkan láti tẹ́ alábẹ̀rí kò sí lọ́wọ́ wà lẹ́nì àwọn tó tọ́ lọ́fà yìí àwọn alámọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́mọ̀rí wọn àwọn alámọ́ ààrẹ ọlọ́mọ̀rí àwọn alámọ́ ìgbẹ̀yẹ̀ ọlọ́mọ̀rí wọn ẹ̀kọ́ ọmọ nílẹ̀ bẹ́ẹ̀ o lẹ́yìn sọ̀dáká nílẹ̀ àmọ̀ṣù àwọn ọmọ ìfọsẹ́gbẹ̀ lọ́mọlá àná sọ̀fọ́n ni mo سهيل بن عمرو أها حارث بن هشام وغيره ابن العاجع أنهم أسلموا أما إذا تم تمنوا الروايه أما إذا لم يسلموا للجيد سو الله ما صدق ليس لك من الأمر شيء لأن الله سبحانه وتعالى قد علم أنه فلا Ọlọ́run mọ̀ kọ́ wọ́n gbà sáàmù ṣùgbọ́n ìjọba àbí ọmọ kọ́ wọ́n gbà sáàmù. Kò yẹ ìjẹ̀bẹ̀. nǹkan tí a lù súnà jẹ̀má tá a fi mọ́ wà kẹ́kù tí wà tá a bá lẹ́nu nǹkan tí ń ṣàìdá amọ̀bẹ̀ lọ òbí bá máa ṣàìdá yẹ o ṣùgbọ́n a ní gbé ìdájọ́ lé lérí àtẹ́lẹ̀ ayé ìdíta ìdìbò tẹ́lẹ̀ ó ti wọ́n náà kéf àlébùtẹ́lọ́kọ̀ wà tí tó o ti mọ tí ó padà wà náà dẹ̀ lórí lẹ́yìn sẹ́lẹ̀kọ̀ àbùsù sọ̀fọ́n amúrò mọ̀lá sọ̀rọ̀ ìdọ̀ amọ̀ harry bin ishaq àwọn eré ìwọ́n lọ ogun wúrù wọ́n wà náà táì bá gbogbo àwọn holiday bin walid gbọ́ ó wà lógun wúrù holiday bin walid ó wà lógun wúrù àwọn eré àwọn sọ́lá máa ń dákọ̀ wọn lẹ́yìn irun dúpọ̀ tó máa ń gbọ́ táàmì sọ́lá lọ́wọ́ ilẹ̀ àfúlàní wà fúlàní ṣùgbọ́n náà ń bára bí ìpínlẹ̀ yìí sàdákà mi lẹ̀ àfúṣe má fi wọ́n lẹ̀ ìwọ́kọ́ ni àlámà rí gbogbo àlámà rí ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn alábá sì yẹjú àràkùnrin alẹ́mísọ sára bá síra ọdákẹ́ bíbi kọ́ máa ṣẹ́kílẹ̀ ọmọ bẹ̀lọ́ bàbá ní òkú nínú ìmọ̀ náà ni pé àwọn èyí àtọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n padà gba ìsìláàmù yẹn irú sọ fún àdìgbò ọmọyà yìí àkọ́jà ìgbà àtà ọba rẹ̀ sọ́lá ìdàgbò ọkùnrin gbàgbà sàmù ọba ẹ̀wà wo ìgbà náà àrẹ́gbà sọ́lá láàrín ọjà sẹfàlì bò máyà kọlà bàtà àwọn ọba àmì ọkọ dẹyìn ìgbà tí ẹdẹ tìgbò ọkọ dẹyìn tàbí bí fún àwọn ẹdẹ nǹkan àbí bí náà sọ fún wa bí kàrà yìí òun gẹ́gẹ́ bàrà sọ ọdún bàdàn wáyà ti rí pé alẹ́sàlá wà máa záàlà yóò tẹ́ ìlú àbísà fún mi ìsà fún mi ìsà fún mi hàtà sọ̀rọ̀ ni wọ́n fún ẹ̀ sọ fún àkúgbà wọ́n mẹ́mẹ́rẹ́ ẹ̀kọ́ rẹ̀ ni pé àrùsọ̀lá àrùsọ̀lá àkọ́kọ́ àbíbẹ̀fẹ́ fi mú ẹ̀mí wọn ọ̀nà alápàtí kò lóòrùn tẹ́ ẹ̀mí tàkà àbíbẹ̀fẹ́ fi mú ẹ̀mí wọn dúró níbi ẹ̀sìn bákan náà láti lè pa àwọn nǹkan jó ní ìyẹn náà ah àsọlọ́ tóbi àṣẹ wípé irú ọjọ́ ló ṣe kí ló yóò tù wá sáárọ̀ kòkò wáyé jẹ́ra báyé nẹ́kó báyé nẹ́lẹ̀ dínà ààrẹ ètò mẹ́lẹ̀ wọ́n mọ̀wọ́dà wọ́n lọ́kọ̀dínlù sókè yẹn mọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó wà lórí súnà lónìí farabalẹ̀ ẹ tó wà lórí bídà yẹn ṣàlàyé súnà ká tó wá sọ ọmọ ẹ̀yà rẹ ẹ̀lẹ́jì kanna la súnà fa àpà ó wà lórí súnà ó wá ṣàṣìṣe ó bá di pé o ti lẹ̀ o ti yọ o ti gbé òkúpèlé lórí o ti ṣe ájírù rẹ̀ ìdúnidọ̀wábì kò ní dọ̀wábì kankan kò ní ìkẹta tó fẹ́ kó kò lọ́rùn kò ní ẹ̀rí kẹ kò lálàyé nú kò ti ṣe ájú rẹ̀ rẹ̀ fún ẹsẹ̀ bá mi ẹ jẹ́ ká ṣe sùúrù ìgbà tó jẹ́ pé wọ́n á sọ̀rọ̀ jẹ̀má fún èé pé ìdájọ́ lórí ẹni tó jẹ́ ní ire jẹ pé à ìgbò tẹ́bí àfòjẹ̀nà báàsì ní sọ nípa ẹni ẹlẹ́sẹ̀ táàrí ìjọba ìrẹ́ lórí pé àárín ikú tí ó ti kú láyé bẹ́ẹ̀ ní ẹni ilé táàrí pẹ́ ní ilé àti ìbẹ̀rẹ̀ jẹ́ pé ó ti dọ́bà lùjẹ́ nígbà bàbá kí lọ àwọn ẹgbẹ̀ láti jẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ tún fi yíwẹ́ sí náà nítorí pé àmọ́ àwọn afáfẹ́ sọ àwọn ọ̀rọ̀ mẹ́ta kan wọ́n ní sàwábì kọ̀làwàtì kọ̀wàtì nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àìmọ́lámọ̀tán rẹ̀ omi òjá lè gbódàjọ́ kalẹ̀ àmọ́ sàwábẹ́kù tọ́lọ̀ ti kọ́kọ́ kọ́lẹ̀ fún ẹni látàkùn lẹ́kọ́ sí abákọ̀sọ pé àti ẹ̀mọ́ tó ti kọ́kọ́ sí láwọn àṣẹ ṣáájú rẹ̀ àmọ́ kọ̀làwọ́ àti àmọ́ kọ̀rọ̀ rẹ̀ tí ṣe kọ́lọ́ fi wọ́n sì bá àmọ́ tọ́lọ̀ ti kọ́ pé ó padà padà lọ́mọ́rẹ́ lè lórí tòyìdánù àdúgbò sọ̀rọ̀ láàrùn àṣálá ọlọ́run bá oníkàdánwò nítorí sọ́bẹ̀rẹ̀ wà ní sùmọ́lá àdàmì sọ̀sọ́lá ìjọba nìyẹn àdàmì sọ̀ọ́lá àná àwọn wọ̀nyẹ ṣùgbọ́n àwọn ilẹ̀ ìsẹ̀lẹ́ká ìgbàlẹ̀ àmì nínú ìmọ̀ ọlọ́run ọlọ́run sì padà fi ìgbà wá pé à òun mọ̀ dáàmà nínú àwọn wọ̀nyí wọ́n padà gba Islam nípa rí bábù ìgbà sí ó ní wà fún ìyá Rasulullah sọ̀sọ́lá kí ilẹ̀ mọ́sùlá rẹ̀ wà á ní fún àkọ́bí àbúrò àdàbí nígbà tí ọlọ́run bá sọ áyà kalẹ̀ wípé wà á ń dìrà ṣọ́tọ́kọ̀lá àkọ̀rọ̀bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ alásùnmọ́ sí wà sí fún ọ àdúgbò wa bẹ̀rẹ̀ sí pẹ̀lú yá mọ́ṣàrọ̀ kùrẹ́ yìí arábìnrin ẹ̀yẹ kùrẹ́ sí nígbà àwọn àwọn mọ̀lẹ́bí rẹ̀ àbí ẹ̀kọ́ ìran rẹ̀ nú àdúgbò ní ìṣẹ́rù ìmúsàpọ̀ ẹ̀rà ẹ̀mí ara yìí pẹ̀lú yúnẹ́nì kẹfìn làkó mi náà lákòókò náà kò lọ àdébí sọ fún àwọn ọkùnrin ṣe pé ẹ fi mọ́nì rẹ̀ ìgbà ayé kò mí iná lórí agbára mi ò ká lálẹ́kìyà àmọ́ sọ́lá máa ní ká ẹ máa lọ ọdún iná ni wọ́n á ṣe bí àwọn mọ̀lẹ́bí àdábì ni wọ́n tí bẹ́ẹ̀ mọ̀tẹ́ káwọn yóò kọ́ pọ̀lọ́wà náà èèyàn ń ṣe nǹkan tí ò da wọ́n ní pé ẹni yìí sọ ní àẹ́fílẹ̀ àtọ ẹni ọlọ́run bíbí ẹ bá ka áyà ìfẹ́ nìyẹn ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الدار ẹni kẹ́lẹ́ máa tún ìyàwó ànábí ọlọ́run ọlọ́run ní tó ti bẹ́ẹ̀ lọ́dọ̀ ó ti yọrí sí so kẹ́ni kẹ́kẹ́ wọ́n pẹ́ àtúrúpẹ́ fámílì òun kẹ́mẹ́ ọmọ àfáà lòun ẹ̀rẹ́bẹ̀rẹ̀ àtọ́lẹ̀dọ́lẹ̀ wa àfáà ni wa tó o bá sin lọ́run ó jìyà ọmọ kèfèrí tó bá sin lọ́run bàbá àti ẹ̀jẹ̀ kèfèrí òun á jẹ́ mùsùlùmí ó sin lọ́run yóò wà jẹ́nà ìyàwó ìmáàmù ìyàwó àfáà ìyàwó tẹ̀sírì tí o bá sin lọ́run dáadáa yóò jìyà ìyàwó ànábì ọlọ́ni ìyàwó nóòmù àti ìyàwó lúùtù ọlọ́run fi wọ́n ṣe àpéjúwe fún wa àdébùsọ̀tọ̀ sọ́lá ànábì ọlọ́run lọ́kọ́ wọn ọlọ́run ni wọ́n wọ̀ náà fìràáhùn olùkọ́kọ́ ọlọ́run ni obìlẹ̀jẹ́ ni ìyàwó rẹ̀ sí lọ́run ọlọ́run fi ṣàpéjúwe pé ìyàwó rẹ̀ wà nílẹ̀ àbújù pé àwọn ọkùnrin ṣì pé ìṣtọ́rù wọn fún sàpò ẹ̀rọ àmì ara yìí kò bí iná pẹ̀lú ibẹ̀ la obìnrin àwọn ọmọ ọmọ ìṣe ẹ lọ mọ̀ pé ọmọkọ́rọ̀ já ní alẹ́ kìyàmẹ́ ẹ mọ̀ nínú rẹ̀ yóò agbára ọ̀ká ya abbas alẹ́bìnrin abbas ní ọ̀bẹ̀rẹ̀ ọ̀bá láàbùn náà kẹbìnrin lọ iṣẹ́ yà alẹ́bìnrin mo agbára gbẹ̀ ọ̀ká sí lọ láyé ìní kí n lọ bí ọlọ́run ya sọfíyà amatu rasul sọfíyà tó jẹ́ àti àdẹ́bìnrin wọn náà sí náà wọ́n ti ya fatima bint muhammad sọ̀rọ̀ fatima ọmọ muhammad ọmọ rẹ̀ ẹ̀yọ kan ṣoṣo tó gbẹ̀yìn rẹ̀ àrẹ́bìnrin sàlíìrì mi máa ní ìbàṣù bí mílẹ̀rẹ̀ tó bá wù ọ́ nígbà mo ń bẹ láyé ní ìsìn nínú dúkìá torí pé láàrùnbìnrin àǹkì mi náà wọ́n tó bá dàdùkì yá mẹ́ agbára mi ọ̀ka o bá sí lọ́rùn tọ́rọ̀ bá já mi wọ́n sọ bàbá mi ànábì ìgbẹ̀yìn ni o agbára mi ọ̀ka o àpéjúwe ìlú rẹ̀ ẹ mú ọmọ ànábì dókò níjó òní ìtàníkọ́sẹ́kí ni o kó mọ̀ bọ̀ á náà kó ojú omi tó ló mú lọ síbo orí òkè ọ̀padà padà bẹ̀ parẹ́ mẹ́mù muhammed bin abdul wọ́n mú wá láti jẹ́ ká mọ̀ yìí pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àlùkìyàmà kìí sọ̀rọ̀ táwọn pé mọ̀lẹ́bí tá a ti jáde orí bẹ́ẹ̀ a ti wá kóníkálùkù ó sin ọlọ́kọ̀ọ́ba kóníkálùkù rẹ̀ kóníkálùkù ó ra ẹ̀mí rẹ̀ pẹ̀lú pẹ̀lú ìṣẹ́ ọlọ́run bá ní ọ̀kan ṣoṣo tó rẹ́ni tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí gbígbó abara nínú èèyàn onára nígbà Muhammad sallallahu alaihi wasallam ó sì sọ gbangba gbangba pé ọmọ àwọn Fatima náà bóun ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó òun lè dákò níbi ìyá náà kó ṣe kéde ọ kó sì Allah subhanahu wa ta'ala bó ti tọ́ àti bó ṣe yẹ tí ó láì rẹ̀ gómìnà ni a dúró sí oníjọba àsìkò abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala fún alágbọ̀ọ́yé nǹkan tí àwọn ẹ̀rọ amẹ́kọ̀ọ́ lè fi so insha Allah rahman tó bá ti dárúsọ ilé tó ń bọ̀ a bọ̀ sí báàbù ilé tí báàbù Muhammad babu wa nínú ìtẹ̀lé báàbù ilé láti kẹ́mọ sí ọ̀rọ̀ nípa ìsọlọ́wọ́ ọba ní ọ̀kan ṣoṣo àti mẹ́pẹ̀rún pẹ̀lú ọlọ́run àti mọ̀ pé agbára gbogbo sọ́mà àtilẹ̀ àti torí ayé ọwọ́ ọlọ́run bá kásẹ̀ ọ̀jẹ́ kó dàbí nǹkan ọwà àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ìmọ̀ ní ìmọ̀ kárámẹ́ ayẹyẹ alábẹ́rẹ́ tọ̀rí وأن يبارك لنا في حياتنا وفي كلنا وأن ينفعنا بما قد سمعنا إنه جواد كريم ولا حول ولا قوة إلا بالله سبحانك اللهم وبحمدك وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.